أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run. alhamdulilayi. ọlọ́run ọba tí ó sọ ánì mùsùlùmí oní ọ̀dọ̀ ọba tí adúpẹ́ fún. alhamdulilayi. à ń tọrọ àlékún kí àti gẹ̀ fún asọ́jàdá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí àti àwọn alára àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. eléyìí ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ haq ìpèpè òdodo tí wọn ò lù tí máa ń tẹ́tí gbẹ̀nìkọ̀ọ̀kan wa láti máa sí yànnà bódìjà tí àwọn sásù wa Sulaiman mọ́dúlẹ̀ awal àwọn bíi ẹ̀yà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wa ń bẹ̀ kọ́nà balẹ̀ kọ́lá kó jẹ́ kí á rí àwọn àfáwà pẹ́ tòbí nílá wọn ti wà ní kalẹ̀ ní alẹ́ tòní láti máa bá ní tẹ̀síwájú lọ lórí àwọn nǹkan tí à ń bá bọ̀ síwájú kó tó di pé ààwẹ̀ Ramadan ó dé òun náà ni àwọn àpẹẹrẹ tí ànábì wa sallallahu alaihi wasallam tó ní àárí síwájú kó tó di pé ayé yóò parẹ́ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí ikú kọ́ka sẹ́rìmẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ àwọn sars wa wọ́n tó ti wà níkàlẹ̀ láti mọ bá ní tẹ̀síwájú lọ lórí àwọn agbọ́nrin yìí falyatafaddal. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة أخرجنا لهم دابة من الأرض تكلمهم تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد صلح. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ọpẹ́ ni fọlọ́wọ́n bá tó sọ wá ní mùsùlùmí. alhamdulilah. a tọrọ àlékún ìkẹlẹ́ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọ́lọ́mọ bá láti wà máa jẹ́ kẹ́ fún gbogbo wa allahu subhanahu wa ta'ala bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ jáwa náà wà náà tọ́ kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbúdọ̀ àlẹ́kíyàmá a tún fi àsìkò kíra wa wípé a kú oríire àsìkò ọdún báyìí lẹ́nu insha allah ta'ala ibi tí a fi ọ̀rọ̀ ti sí kó di pé ramadan ó bẹ̀rẹ̀ ibẹ̀ náà láti gbé lẹ́yìn ramadan òun náà ni àwọn àpẹẹrẹ ńláńlá ńlá bọ́ sí bó ti yẹ pé a pín àpẹẹrẹ sí méjì àwọn àpẹẹrẹ wẹrẹ òun kálukú náà ti mọ̀ pa àti wà nú ẹ̀ tipẹ́tipẹ́ pẹ̀lú ń tà àṣàlàyé lọ ṣùgbọ́n àwọn àpẹẹrẹ ńláńláńlá òun là ń bá bọ̀ àti sọ bóun ni ànábì wa Isa ti ń pè ní Jesus bó ni ó sì padà wá sáyé kí ni yóò wá sí tó bá dáyé kí ni tí ó sì pẹ̀láyé àṣàlàyé ilé àṣàlàyé àwọn ìran kan tí wọ́n ń pè ní Yájújù àti Májújù àwọn ilé ọmọ kó àwọn èèyàn jẹ ni ìmọ̀lọ́wọ́ ọba tí àmọ́ ní ìsìn ìmọ̀lẹ́sẹ̀ wọn mọ́ àwọn tí wọ́n gbìyànjú àti mabẹ̀ kí la sọ ń pa wọn. bákan náà Allah sọ wípé kánàbí ó sọ fún wa wípé tó dẹ́yìn ìgbà òun ó pàṣẹ fún ilẹ̀ yóò rí lọ́nà mẹ́ta kan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ayé ni ó wípé a ah, ìtọ́pọ̀ nu ayé ti lọ bákan náà àjẹ oyè wọn kí tí ó reduce population àgbáyé òun náà ni òkè góòdì kan tí ó jáde láti ibi omi furot ní Iraq asàlẹ̀ gbogbo eléyìí à ń so eléyìí pọ̀ mọ́ nǹkan tó ti lọ kálí bá a mọ̀ pé ibi tí abọ́rọ̀dì aṣọ níbi dukhan èéfín tí ó jáde sáyé aṣàlàyé eléyìí àwọn tẹ́lẹ̀ nítorí ṣẹlẹ̀ mọ́kànláyé ànábì nígbà tí bí ń pa àwọn èèyàn tọ́jà bígbà tí èèyàn tí bí ń pa nìsín náà tó náà ń rí star anínú bẹ́ẹ̀ kọ́ aṣàlàyé yìí náà ṣùgbọ́n lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run á gbé láti ibi dáàbà kí là ń pè ní dáàbà dáàbà náà ni ẹranko oníràbà ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n lára àwọn àpẹẹrẹ ńlá tá a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ òun náà ni jíjáde ẹranko kan ńlá kan ní ìgbẹ̀yìn ìgbà tí ó máa jẹ́ àpẹẹrẹ pé àà títa ayé ó ti dé tán ìjà rẹ̀ rí fẹ́lẹ̀ nínú alukur'an ìjẹ́ adẹ́rìfẹ́lẹ́ yìí nínú hadith anabi sallallahu alayhi wa sallam torí pé gbogbo ìgbà la ń sọ a sì ní yé máa sọ yín tí ẹ bá ti pè lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni bí ẹnìkan bá ti pè nǹkankan lọ́rọ̀ ẹ̀sìn fún wa tí ó bá ti mẹ́rì wá a jẹ́ wípé ń sọ tara ẹ̀ ni kìí ṣe tọ́lọ́ntàn níbí ló ń ń sọ ẹ̀dá kan kọ́ lẹ́rìí ẹ̀dá kan kọ́ ló ní ẹ̀sìn Allah subhanahu wa ló ní ẹni tó sì fi rán náà ní anabi sallallahu alayhi wa sallam ọlọ́run wa ń sọ fún àwọn arúgbó أعوذ بالله من الشيطان الرجيم وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة أخرجنا لهم دابة من الأرض تكلمهم تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون دين سورة النمل الله سبحانه وتعالى وإذا وقع القول عليهم أو فاون تفسير ونكن تما وقوع القول على الناس في ذلك الزمان نبو بعد كيورو أولو وبس اللي لوري كي علي أي أي بابو يما ìnídìí yín mọ́ tọ́rẹ́ ẹ ti kọ̀yìn sí tèmi ọlọ́run ọba àdéhùn ìyá ti dé bá yín báyìí àdéhùn àti súnmẹ́yìn tẹ́ ẹ̀ gba tèmi ọlọ́run ọba tó fi di wípé àwọn àpẹẹrẹ ńláńlá apá yìí ti fẹ́ parẹ́ ó ti wọlé dé sáà kúkú sọ ń pa pé òòrùn ọ̀yọ́ níbi tí ti máa wọ̀ òòrùn ọ̀padà lọ́ọ̀rì máa yọ bí ti ń wọ̀ yóò sì lọ́ọ̀rì máa wọ̀ bí ti ń yọ tó bá ti ẹsẹ̀ rẹ̀ kọ̀sẹ́ nìkan mọ́ lórílẹ̀ tọ́lọ́wọ́n bọ́ gba tútú bá rẹ̀ tí ó tún gbòòrò nípò ọ̀rẹ́ tọ́lọ́wọ́ gba túbà rẹ̀ lọ́lọ́mù tí a sọ wípé nígbà tó bá di pé àdéhùn ìyàtà aláṣẹ fẹ́ tí ọba ti ṣe tí a ọba kòtẹ̀ láti sẹ́mọ̀ ìntàwà ṣe ń gbà náà lọ́hùn kó lórí rí ó lè mara rẹ̀ kódà kejì náà ó lè mara rẹ̀ akhrajna lahum dabbatan minal ard a wà á padà mú láti inú ilẹ̀ kí láà mú ẹranko tọ́jẹ́ ẹranko abàmì tọ́jẹ́ ẹranko èèmà tọ́jẹ́ ẹranko ìyanu ńlá a wà ní ẹranko yìí máa báwọn èèyàn sọ̀rọ̀ nínú rìwáyà mi tẹkílímùhùn yóò máa sàmì sí ẹ la kí ni tí ó máa sọ ànànàṣà kánú bíi àyàtìmọ̀ àyòkìnú torí ìgbà ìyẹn àwọn èèyàn ọ̀gbọ̀rọ̀ Awólọ́wọ̀ bá gbọ́ iyèméjì ni ẹ ń ṣe ntí ọkàn wọn tá a torí ẹ̀ dá wọn òní á bísí pẹ̀lú rẹ̀ ìjó orin àmutí àǹdálùrú àǹpáyàn gbogbo bàjẹ́ yìí ni ó ti jẹ gògò tí ó ti jẹ pé ni ó ti kó sí ọpọlọ àwọn èèyàn táìmù yẹn òun láàmú ẹranko ńlá yìí tọ́jú ẹranko abàmì láàmú jáde. ayé yìí àwọn àfáàǹjì oyè wa ń pa wípé ọlọ́run fi rinlẹ̀ ń bẹ̀ wípé òun ọ̀yọ́ ẹranko abàmì kan jáde nígbò nígbà tí ọba ti di wípé àwọn èèyàn bá bàjẹ́ tí wọn ò sì rẹ̀ dí àti túnra wọn ṣe mọ́ kí ni wọ́n tún dánwò gbogbo máa ṣe ọlọ́run ọba wọn pàtì wọn ò ṣe mọ́ kí ni wọ́n tún dánwò ẹ̀sìn ọlọ́run ọba wọn chẹ́ǹjẹ̀ òdodo wọn sọ di irọ́ irọ́ wọ́n sọ dòdòdò ìgbà ilẹ̀ ọlọ́run ọba wà mú ẹranko ìmọ̀ ìláì jáde kí ni ọmọ ṣe túkà lemu nas yóò mọ̀ wá báwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ń bọ̀ ń bi eléyìí náà àwọn àfáà ni ìjẹ́ òdodo pé ọ̀rọ̀ ọlọ́run ọba kò láwọn èèyàn lórí òun náà ni ìyà tí ọmọ bẹ́ẹ̀ tí ọba ṣètò ọlọ́run ọba níbi ẹ̀ṣẹ̀ tí ẹ ń ṣẹ̀ níbi ipò kí tí ẹ ń ṣe nígbà téèyàn bá lè máa sọ wípé òun jẹ́ èèyàn ẹ̀dá tó sì jẹ́ abara tí wàá ń jẹ́ wípé owó yìí owó yìí owó yìí lọ́n wá kí dọ́dún èṣù téèyàn fi lọ yàgbẹ́ tara tiẹ̀ kalẹ̀ sínú igbó èèyàn lọ gbọ̀nsẹ̀ kalẹ̀ nínú igbó ọwọ́ ayọ̀ búrẹ́dì tì ọ̀njẹ́ wọ́n wá kọ ọmọbẹ ọlọ́ọ̀lẹ̀ ni torí pé ó ti mọ̀ pé tó ń bẹ pè ní nǹkan míì yóò ya wèrè gbogbo orú àwọn àsìkò yìí òun náà ni a ti wọnú ẹ̀ báyìí gbogbo táìmù àwọn èèyàn rẹ̀ bí àti tètè bímọ ẹnu iná ni wọ́n lọ pọ́ǹfin kìsìyàwó òun nulẹ̀ o ẹnu iná ni wọn máa sọ wípé òun fi ń sọ̀rọ̀ lọ́wọ́ ba fáwọn èèyàn pé à ẹ máa ṣe dáadáa ẹ mẹjẹ awọ ayé mẹyà ayé ìkéré nkankan láwọn àsìkò yìí òun ní nǹkan yìí ọ̀sẹ̀lẹ̀ àwọn èèyàn wọn ò ní tiẹ̀ rí tọ́lọ́wọ́n ọba rò sí nǹkan kan mọ́ tásìkò yìí bá ti wá ṣẹlẹ̀ ọlọ́wọ́n ọba wà mú ẹranko abàmì yóò mú jáde láti máa jẹ́ mọ́ọ̀rìdọ̀ láti máa jẹ́ ìkìlọ̀ fáwọn èèyàn láti lè jẹ́ wọn máa mọ̀ wípé àsìkò tó tí ó jẹ́ wípé olóríire ó rẹ̀ mọ̀ ẹnìkejì náà ó rẹ̀ mọ̀ kọ́dà ẹranko yìí ọlọ́run ní limuhum yóò máa bá a sọ̀rọ̀ àṣetúmọ̀ rẹ̀ ni wípé dábàtún àjíìbà yóò máa jẹ́ ẹranko èèmọ̀ torí kíni táàkìlù làákàyè ọ̀ wà fún wàtẹ́ńtíkù yóò máa sọ̀rọ̀ máa ń yùn tíkù ha àǹtọkọha man àǹtọkọ kulla shay ẹni tí ó máa sì máa fún lọ́rọ̀ sọ pé àníyàn ẹranko yìí máa sọ̀rọ̀ káwọn èèyàn máa gbọ́ ń tọ́ ń sọ yé máa sọ èdè lẹ́nu ìlú ọba ti ń dé tí ti ń gbọ́ yé ń bẹ̀ nú èdè ni wọ́n máa lásìkò náà tó wa wípé min ashrati sáà yóò máa jápẹ̀rẹ̀ wípé sáyìn kan ni lára àwọn sáyìn tọ́lọ́run ọba fẹ́ mú wá láti jẹ́ àmọ̀ wípé títan ayé ó ti dé lára bẹ́ẹ̀ ẹ já padà sínú ọ̀rọ̀ tí abdul mas'ud sọ radiyallahu ta'ala anhu sahabiyun jalil tọ́jà pé sahibu sirri anabi sallallahu alayhi wa sallam olùn náà jẹ́ ó ní waqa'a al-qawl ó ní túmọ̀ waqa'a al-qawl wípé yakunu bi mawtil ulama nígbà tí wàhálà yìí ọba àwọn àfáà ni ó máa papòdà táwọn ẹni ọlọ́run bá ti ń kú kò ní sẹ́ni tí ọmọ arólé fún wọn mọ́ àwọn tí wọn èé sẹ́ni ọlọ́run ló kù tí wọ́n mọ̀ arólé fáwọn èèyàn téèyàn ò fi lè máa fẹnu ẹ̀ sọ wípé n tó ń pọ̀ lọ́n láṣẹ yìí mo sọ fọlọ́n pójú ọ̀gbọ̀dọ̀rọ̀ tá ìparí programu yìí tó bá sì èrò jò àṣírí tí fi ń jọ́lọ́run á tù fún àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run máa ń lọ láwọn àsìkò yìí nígbà bá wa lọ tán ntí ó tún máa kù wàdàhábùlẹ̀ ẹ̀lẹ́mì ntí ó tún ṣẹlẹ̀ yé ìgbà náà ìmọ̀ ọ́ máa kú òlòrílẹ̀ ìmọ̀ọ́mọ̀ kúò lórílẹ̀ aláìmọ̀kan ni wọ́n máa báwo èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ńtọ́rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba òye òní ọmọ báwo èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba ẹ máa rí káàkiri láwùjọ nígbà láwo àwọn èèyàn ó sì máa ó tẹ̀lé lẹ́yìn pé àfẹ̀yàn rèé kọ́dà ẹlòmíì ó tún máa kọ nǹkan sínú pépà ẹlòmíì kan lè wò sùsù mi ó lè pé two thousand five hundred naira ó ti wọ zaka ní ntọ́lọ́ wọn bá gbé òdi wọn lé tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ fi kún tí ọ̀gbọ́dọ̀ lọ́ọ́ rè é yọ kó ń bẹ́ mọ̀ wípé tẹ́ ẹ̀ bá ti ní three million lọ ẹ̀ gbọ́dọ̀ yọ zaka o àbẹ́ ẹ̀ bá ti ní one naira lọ ẹ̀ gbọ́dọ̀ zaka o ọlọ́run ti gbé òdi wọn lé gbogbo eléyìí lẹ́ẹ̀mọ̀ gbọ́dọ̀ bá ti dà sí kún kọ́dà pàgbàmbarì ibẹ̀ wọ̀rọ̀fù alukur'an alukur'ani wọn ò kún lẹ̀ wọn ò kún lẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ a sọ wípé tọ́ba jẹ́ pé ẹ bá bọ́ mi yé kásìkò yìí tó tó akfiru tìláwà tal Qur'an ẹ máa ka Qur'an ní ìpọ̀ báyìí o kọ́bìlà an yurfa kó tó di pé wọ́n kó kúrò ńlẹ̀ bí wọ́n bá sì ti kó kúrò ńlẹ̀ wọn ò ní í dá padà mọ́ o. qalu hadhihi al-masahif turfa àwọn tí wọ́n ń kí lọ́dọ̀ abúlé masiru jọ́nà lọ́wọ́ wọn bílẹ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ olóńgbò bàtà nǹkan tó jẹ́ Qur'ani wọn kò ńlẹ̀ òun ni wọn kò ńlẹ̀ àwọn àlefa kẹfà bímọ fi sùdúrì rìjàl ẹ eh, à ní pọ́blẹ́mù ẹ bá wọn kẹtì ha bí wọn bá kó ńlẹ̀ àwọn tí wọn sì ha ebá sì lọ rèé máa gbà látẹnu wọn kíkó ńlẹ̀rẹ̀ náà ò wulẹ̀ fún ayé wàhálà nígbọ̀jẹ́pá àti ráwọn tó ha sórí abdulhamid masoud ní hmm, hmm, yusra aleyhi leilan odidi òru kan òun èkó lọ sánmà fayusbihuna minhu kọfran wayansawuna la ilaha illallah àwọn èèyàn ó jì ọkàn ó ti ṣòfò kò sí kúránì mà nígbà yà àwọn tẹ̀ ń wò wípé bóyá wọn hàn kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ mà kọ́dà

ọ̀dà àlìjẹ̀nà torí la ilaha illallah èmi ọlọ́run ọba yìí nìkan ni ẹjọ́ sì fún embassy ti ṣe bẹ́ẹ̀ yọ wà àlìjẹ̀nà èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́dà abdulhamid masoud ni bọ́ba ti ń di wípé ń kó ń gbáyà àwọn èèyàn tí ẹ ti ti wọ̀ bá nǹkan kan mọ́ tí ẹ fọ láyẹ̀lẹ́ náà kú o tó òpó àti ìpìlẹ̀ ẹ̀sìn tó pé ni wọ́n mọ ìrun lé lórí òun wọ́n mọ zàkà lórí iná fi ń pariwo fún wa lórí ọ̀rọ̀ la ntí òjì ọjọ́rò ẹnu pé gbogbo àwọn sẹ́mìrì tá a máa ṣe lẹ́yìn rẹ̀ èyí lọ jẹ fún kọ́kọ́rọ́ o gbogbo kọ́kọ́rọ́ tí ọba léyìn kò lè sílẹ̀kùn o òun ṣe láyìí láyìí o ó tún padà ń sawo kí ló fẹ́ gbà níbi àwọn àlámẹ́rì gbogbo nǹkan ìpátá téèyàn bá ti ń ṣe tó ti ń yàtọ̀ sí ntọ́lọ́wọ́n bá sọ yìí pé láìlá àìlàlá muhammadu sallam èèyàn gbọ́dọ̀ láì jẹ́ pé ń yọ fóònù mọ́ ọ́la àṣẹ ń tọ́ jẹ́ pé tọ́ ọba ti mì í òdi ọ̀dàánú tọ́ bá dún tí ọba ti dún òdi òní dá ńlọ rántí pé òun ò mú kúò lápò rẹ̀ abdullah masud ní gbogbo táìmì àwọn èèyàn ò tiẹ̀ ní rọ́lọ́nsọ́lọ́ mọ́ kọ́dà wàyàkọ̀rọ́nà fi kọ́lì jàhílíyà gbogbo àwọn ọ̀rọ̀ bú tí ọlọ́run torí ẹ̀ rán nàbí wípé wàá parẹ́ kúò nù ilé ayé ńlá àwọn èèyàn wà máa fi ṣe mèédìn tí wọ́n máa fi ṣe ìpápánu lẹ́nu ara wọn wá àṣàárihìm àwọn orin tí èsì orin téèyàn máa gbọ́ téèyàn máa mọ̀ wípé àá èèyàn lè lékún bí eléyìí kọ́ máa fi orin ròyìn gbogbo àwọn nǹkan tó burú jẹ́ ìtí ọ̀dà tọ́lọ́wọ́n bá pọ́nlé tó fi pamọ́ yóò wá di ti àwọn èèyàn tí wọ́n máa ṣe kí ni o tí wọ́n máa gbé jáde láwọn àsìkò yìí ayé ó sì máa jó ayé ó máa gbọ́ ayé ó máa ha ayé ò ní rí sí nǹkan kan mọ́ tó bá ti dàsìkò wàdáàlìkà hìnà yàkọ̀ olùkọ́lù àdéhìn ìgbàngàn ni gbólóhùn pé àlẹ́ jìyà lẹ́yìn tí ọba ti ṣe tèmi ìgbà ni ọ̀wà dòdòdò lórí àwọn èèyàn ìjà alẹ́rìí lórí ń tá sọ yìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam direct àwọn àfa àlà alẹ́rìí kílẹ̀ rí wa jaa fi sahih indali imami muslimin min hadithi abi hurayrata radiyallahu ta'ala nardo àrí àgbàwà látọ̀dọ̀ imamu muslim nínú hadithi abi hurayra ó ní anabi sọ̀sán wa pẹ̀lú àwọn ọjọ́ kan ó sọ ọlọ́wọ́ ní thalathun má kà nǹkan mẹ́ta kan fún yín o idha kharajna la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra nǹkan mẹ́ta yìí tó ti jáde sáyé gbogbo ẹni tí ó bá ti gbọ́ ọlọ́run gbọ́ bífọ́ kó tó ọlọ́run ọba ò ní gba ìtúbà rẹ̀ mọ́ tọ́ba ni mo ti dán ní ọlọ́run ọlọ́run ò ní dá ló mọ̀ kọ́dà àwòkásà bá ti fi ìmánì àkọ́ ìrọ̀rùn àbí ìyẹn pinlẹ̀ ti jẹ́ mọ́mìnì tẹ́lẹ̀ tọ́wọ́ máa ta tẹ́tí àbí ń ṣe sìnà àbí mu tí àbí ṣe tọ́lọ́run ọba ọ̀fẹ́ tọ́wọ́ ti túbá ọlọ́run ọba túbá rẹ̀ tọ́ba jẹ́ pẹ́sẹ́ iná ń bẹ lọ́rùn rẹ̀ tọ́jẹ́ mùsùlùmí tásìkò ìbéè bá tí ó tù bá ń bẹ̀ wọn àgbà tú bá tiẹ̀. àwọn kẹsàn-án ti fi akọ́rẹ́ ìtumọ̀ ẹ̀ ní pé àbó ti ní kùdìẹ̀kùdìẹ̀ kan tọ́wọ́ ti fi tú pé n ò ṣe mọ́tò ti fi fọ́ síwájú ọlọ́run ọba ṣáájú àsìkò tí ọba ti ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ e òun tọ̀ ń dáràn kí lákọ̀ọ́kọ́ tùlú shams mi maguribiha kóòrùn ọlọ́rẹ̀ yọ níbi títí máa wọ̀ ẹ mọ̀ pé tọ́ba ti ṣẹlẹ̀ kò sí ẹnìkan tó tún ṣe lè ṣẹlẹ̀ ọmọ lórílẹ̀ tọ́nà ó tún fojú àánú wò wà dajjal bákan náà tí dajjal bá ti jáde kò sí ẹnìkan tó lè máa ṣẹ̀ lórílẹ̀ tọ́nà ó tún fojú àánú wò kọ́dẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wàdà batul ardi àti ẹranko ìmọ̀kan tọ́lọ̀ngàn bọ́ yọ jáde sáwọn tí bá ń bẹ láyé tí wọ́n kú ńgbà náà láti inú ilẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn hadithi imam muslim ní àgbà wa ní kitabu al-iman báàbù zamani lẹ́dí láàyò kubalufi al-iman báàbù tí ó ṣàlàyé fún wa nípa àsìkò kan tó jẹ́ wípé béèyàn bá lòun gbọ́ lòun gbàgbọ́ lásìkò náà wọ́n rọ́ǹgì ẹ̀ láti sánmà nù òní máàkì ọ̀rọ̀ rẹ̀ máa o kọ́dà àtúrí àgbà kan látọ̀dọ̀ mọ́ muslim min hadith abdullahi ibn amr ibn as radiyallahu ta'ala anwar dọ̀húnmá ó ní hafidtu min rasulillah sàṣà hadithan lam ansa ba'ad mọ hadith kan látọ̀dọ̀ anabi níjọ́ tí ń bá ní sọ kọ́dà mọ́ ramanu ramanu ọlẹ̀ mọ́pọ́lọ́ mi ń ọgbà gbé ẹ̀ mà sami'tu rasulallah sallallahu alayhi wa sallam mọ gbọ́ tí òjì sí ọlọ́mba ní sọ wípé yaqul inna awwal al-ayat khurujan tulu ash min magribiha àkọ́kọ́ nínú àwọn àmì ńláńláńlá tí ó máa sọ páyé ti fẹ́ parẹ́ tí ó kọ́kọ́ jáde ó ní kóòrùn ọlọ́rìí máa yọ níbi títí máa wọ̀ wàhúrújù dajjal wàhúrújù dáàbà alànàṣì dùhà àti jíjáde ẹranko ńlá kan tí ó jẹ ẹranko abàmì láti inú ilẹ̀ tọ́lọ́wọ́ bá fà jáde sí àwọn èèyàn táìmù wo ni ó jáde kò ní jáde lóru o kà jáde ń dàjí ìyálẹ̀ ta táìmù tí ọba di wípé òórùn ọ̀rá ń mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ìgbà ni ó jáde tí gbogbo ayé ó rí báyìí kọ́dà wà áyùhùmá mà kàánát kọ́bla sọ ìbátí ha fàlì ókòrò àlá àtàrí àkọ̀rí ìbànú èyí tó bá kọ́kọ́ jáde nù ọ pẹ̀rẹ́ báyìí kò ní pẹ́tì kejì ní ètẹ̀lé wọn ò jìnnà síra wọn kẹ́ ẹ lè múra alẹ́ o ẹ múra alẹ́ o kọ́dà tá a bá sì wọ hadith Hudhaifa ibn Usaid tá a ti kà ní orí ọ̀rọ̀ àṣọ́tù sáà ona ni fada karomina dáàbà nígbà táwọn bí ń kàbọ̀ tí ń kàbọ̀ ànábì dáàkọ ẹranko ńlá kan tọ́jú ẹranko abàmì tí ó jáde nínú ẹgbà wa mi dábàtúlẹ̀ ardi ẹranko kan tó jẹ́ pé inú ilẹ̀ ló ń ọlọ́wọ́n ba lòun ó ti fà yọ tàbí ẹranko tí ń rìn lórílẹ̀ tí èsè bọ́yá ẹranko tí ò lè dárìn tàbí wọ́n ń wọ kọ̀ wọ́ yóò lẹ́sẹ̀ yóò máa rìn yóò ní làákàyè yóò máa sọ̀rọ̀ àtúnbọ̀nbí àwọn àlámàrí sísọ̀rọ̀ rẹ̀ kọ́dà nínú ẹgbà wa mi tá a من حديث الذي أخرجه الإمام عمر في المسلم حديث أبي أمامة الباهلي رضي الله تعالى رضاه ó ní àdúrà sàlám bá wọn sọ̀rọ̀ ọjọ́ kan ó wá ní táàkùjù dáàbà ẹranko àbàmì kan máa ń bọ̀ tọ́lọ̀ ń ọbọ̀ yọjú ẹ̀ sàyé irú ẹranko wo ni fatasimu nas yóò máa wá sàmì sáwọn èèyàn la aláhọ̀rọ̀ pìmíhìm ọ̀rọ̀ pìmù kùrùtùm lédè lárúbáwá ìtumọ̀ méjì ni máa ń ní góńgórí imú wọn a máa pè ní kùrùtùm imú gangan fún rẹ̀ lódidi wọ́n a máa pè ní kùrùtùm yóò máa sàmì sáwọn èèyàn nímú bó bá sì wà létí pé yóò máa sàmì sáwọn èèyàn ní kíni o ní góńgóri imú kódà thumma yughmarun fi fi ikum hatta yashtari rajul al-ba'ir fayaqul mimman ishtarayta fayaqulu min ahadi al-mukhattayayni wọ́n máa di páwọn èèyàn máa bára wọn nájà ẹnìkan wà á lọ rí ìrajà lọ́jà yáà délé ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa bí pé ọ̀dọ́ ta ló ti ra kíní òun pè á ọ̀dọ́ kẹfẹ́rí mo ti rà á torí wípé àmì tí ẹranko yìí ti ṣe sọ́nkálukú lórí yóò pin ayé méjì ńgbà náà gbogbo ẹ̀ bá jẹ́ ni ọlọ́run yóò sàmì sí ẹ lórí ẹ̀ ń bá jẹ́ ẹ̀ ń tí èsẹ̀ ni ọlọ́run yóò sàmì sí ẹ lórí àwọn èèyàn máa wá dára wọn mà wípé àtà lọ bárajà ọ̀dọ̀ ẹni ọlọ́run mo ti rà o torí pé àpẹẹrẹ ti wà ní àrùnkálukú stamp ni ẹranko yìí ń bọ̀ wá ṣe fún ayé ńgbà náà stampu pé àwọn ẹni ọlọ́run rè stampu àwọn ẹni tí è ṣe ẹni ọlọ́run ọba òlélẹ́yìn kọ́dà atúrẹ́gbà mi kó lè bá a pí àtúrò nídìí tó jẹ́ ká pẹ́ níbi ọ̀rọ̀ ẹranko yìí à ń bọ̀ ń bẹ̀ ó ṣeéṣe kó jẹ́ ní ọ̀sẹ̀ ìtàbọ̀sẹ̀ tó fẹ́ tẹ̀lé já àfi sọ̀hì ìdàmẹ́ muslim ní àbí rẹ́rọ̀ rọ́bì allah tani àrùdọ̀ ó tún wá nù sọ́yìnbá muslim nínú hadith àbí rọ́rọ̀ tàbí bíi ní báàdìrú bílẹ̀ àmàlì sitan ẹ tètè fi sí olóore pàdé nǹkan mẹ́fà tí mo fẹ́ sọ yìí o nígbà bi ibi sọ ọ̀kọ̀kọ́ sọ kejì nígbà tí ọmọ ẹ̀dá kọnu mẹ́fà yìí onídàábàtúlẹ arúgbó òun naa ni ẹranko èèmà ẹranko ìyanu tọ́lọ̀wọ̀n bó mú jáde tí ó máa rìn lórílẹ̀ yóò máa báwo èèyàn sọ̀rọ̀ wọ́n jọ máa ṣe wọ́n jọ yóò máa bá a sọ pé ntọ́lọ̀ ràn ní kọ́dà kí lọ́ wá pátápátá ó súnmọ́ kọjá ibi tá a ti lálẹ́ yìí òlélẹ́ yìí kọ́mọ́ bá a dàrú. ìmáàmù ahmadu filimusan agba àdìsí wa ìmáàmù tirimidi anagba anu sunan min hadithi abi rayro rọ́dí allahu ta'ala nàrdọ́ àbúrò rẹ̀ ni wípé anabi bá wọn sọ pé takurudu dábà ẹranko ìmọ̀kàmọ̀ ń bẹ̀ tọ́lọ̀ ọ̀bọ̀ ó mú jáde tọ́ba ti ń dẹ́yìn gbà yọ́ọ́ máa jẹ́ ara àwọn àpẹẹrẹ end of this age bá a ṣe ń pariwo pé kíní yìí ti ń lọ o kò sí ti ń jáyé mọ́ ṣùgbọ́n orú ẹranko wo ni hanabi wọn sáré ìjọ́rọ̀ pé wà má aha aṣọ musa aleyhi salam ọ̀pá nàbì musa tí ń pè ní moses ọlọ́run ọbọ̀ òfin ẹranko yóò mú lọ́wọ́ wà khatamu suleiman òòka anabi suleiman anabi suleiman anabi ọlọ́run ni ọba tó ni bó ṣe jẹ́ kíngì ló tún jẹ́ prófẹ́tì bọ́lá ń ṣe sọ fún anú alukurani nìyẹn òòka rẹ̀ tó ń lò ọlọ́run bó fún ta ni o yóò fún ẹranko yìí fatakutumu alikafir yóò máa wá sàmì yóò mú òka yóò máa fi tẹ kẹfẹ́rí lórí kódà apá kan nínú mú rẹ̀ oní ọ̀ máa fi tẹ̀ wàtẹ́jìlú wájì alimumin bil ojú mumini yóò máa fi ọ̀pá ànàbí Mùsá yóò máa fi ràn wájú báyìí hátà ìnà alal kọ̀wán lẹ́yìn ṣẹ̀bí ìhùn àlà kọ̀wán ni àwọn tí ń ta tábìlì tí a máa gbóúnjẹ lé lórí àgọ́ péjọ lórí tábìlì wọn yìí wọ́n máa wá sọ wípé tá a làbà pé nà kọ́ wá bá ní jẹun fàyàkúrò àti pa à ah, èmi ò lè jẹ́ kẹfìrì ọba ń jẹun àwọn mòmìnira pé yà á mòmìn ìrà mòmìn ni ń máa ti dà mọ̀ wọ́n ti rápẹ̀lẹ̀ lórí rẹ̀ wá bá ní jẹun kẹfìrì lẹ́yìn tó tọ́ kẹfìrì ọmọ sì pákú yà káfìrì kẹfìrì ọ̀yà wá jẹun níbi ọmọ pàákú òǹkàlùkù ọ̀sà ti mọ̀ pé ẹni ọlọ́rin ẹni èsùrè ayé ọ̀wà pín méjì ńgbà náà ẹni ire ẹni ibi ta ni ọ̀wà stamp wọn òun náà ni ẹranko tá a sọ yìí bí àwọn onímọ̀ rahman afẹ́ níbi pé ìlú wo gan ẹranko wọn ti jáde tí ó sì máa sọ̀rọ̀ àbí ò ní sọ̀rọ̀ kí ni nǹkan tí ó tún máa padà máa ṣe insha allah ta'ala wa in kana fil umri baqiyatun في هذا الموضوع في السنة القادمة إن شاء الله تعالى هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a kí àwọn afáwakóhùn ní àti àtàrọ kọlọn balikọlá kọba ní san wọn ní ẹ̀san olóore kọlọn balikọlá kó jẹ́ kí a rí wọn pẹ́ tó bá tún di ọjọ́ mẹ́jọ wọn ó tún mọ bá ní tẹ̀síwájú fún àwa tí a jẹ́ ọmọlé kí umaru ladith bíi nílá a wọlé padà sí ilé kí ó ní ọ̀la àsìkò ilé kí kò ní ìyànà bódìjà so àwọn tábàtọ́ ẹsẹ̀ fẹ́ join náà so kí a wá darapọ̀ mọ́ wa níbi tá a ti ń kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn àti tó ní í ṣe pẹ̀lú sẹ̀ríà ọlọ́run balẹ̀kọ́lá àti èdè lárúbáwá so kọ́lọ́run balẹ̀kọ́lá kó sàrẹ̀ nìkọ̀ọ̀kan wa bákan náà níbi táwọn kéèké ti ń hàlù Qur'an ní ikmis àmọ́ wa wẹrẹ tí wọ́n hàlù Qur'an sórí àbáfẹ́ mọ́mọ́ wa náà àwọn náà ẹsẹ̀ wọlé ni bákan náà ní ah, school of science alimọ̀ school of science ẹ̀sáàmù gbaniwọlé mi yóò wáyé ní August four fún àwa tí a bá fẹ́ join ní JS1 so kí á tètè mú àmọ́ wa tí wọ́n ti mọ̀ nípa ìmọ̀ ayé òde òní àti ìmọ̀ alukur'an àti ìmọ̀ kí ó tọ́ yanjú tí wọ́n lè gbọ́ lọ́wọ́ dáadáa so bákan náà dùyófù rahman àwọn tá a bá fẹ́ bá wọn lọ sí hajj kọ́nà balikọ́lá kó sínú ọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo nǹkan tí a kà kalẹ̀ ká máa pò wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero zero ninety nine twelve fifty eight thirty one zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ wà nínú ilé agbára ní alẹ́ tòní àfáwà abdulrasaq arúgbólosúnà wọn bẹ pẹ̀lú wa bákan náà àfáwà ẹ̀rọ àlá ismail wọn bẹ pẹ̀lú wa ẹni tí ó ń jẹ́ ká máa gbọ́ ohun wa jùmọ̀kẹ́ bọ́badé bákan náà olóòtú ètò habibu adédàpọ̀ ẹni tó darí ètò sulaiman ibrahim abu ibrahim títí ó fi di ọjọ́ mẹ́jọ أستودعكم الله الذي لا تدعو ودائه والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته